رب العالمين الحمد لله ولي الصالحين والصلاة والسلام على إمام المتقين وقوة الناس أجمعين وقدوة الناس أجمعين وعلى أهله وأصحابه ومن اقتفى أثره إلى يوم الدين أما بعد فإن من أصول العقيدة الصحيحة السمع والطاعة لولاة الأمر المسلمين في غير معصية الله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أولي الأمر في هذه الآية الأمراء وهم الحكام والعلماء قال الشيخ السعدي في تفسيره هم الولاة على الناس من الأمراء والحكام والمفتين فإنه لا يستقيم للناس أمر دينهم ودنياهم إلا بطاعته والانقيادهم لهم انتهى كلامه رحمه الله عباد الله الأمر بالطاعة أمرنا ذلك نبي الأمة صلى الله عليه وسلم وإن ظهر منه المعصية قال صلى الله عليه وسلم على من ولي عليه وال فرهاه يأتي شيئا من معصية الله فليكره ما يأتي من معصية الله ولا ينزعن يدا من طاعته أخرجه أحمد في مسنده ويا قوم اعلموا أن لعلماها حذرنا من خطر الخروج على أمرائنا قال رسول الله صلى الله عليه وسلم من خلى يدا من طاعة من طاعة وليه لقي الله يوم القيامة لا حجة له أخرجه مسلم وفي المستدرك للحاكم بلفظ من فارق الجماعة واستبدل الإمارة لقي الله ولا حجة له عنده قال الطحاوي في عقيدته المعروفة التي تلقته الأمة بالقبول ولا نرى الخروج على أئمتنا وولاة أمورنا وإن جاروا ولا ندعو عليهم ولا ننزع يد من طاعتهم فإن طاعتهم من طاعة الله عز وجل فريضة ما لم نؤمر بمعصية وندعو لهم بالصلاة والمعافى انتهى كلامه رحمه الله ويا قوم ولهذا كان من مذهب أهل السنة والجماعة أنهم لا يرون الخروج على الأئمة وقتالهم بالسيف حرام وإن حصل منهم ظلم أو تكفير كما أنه ليس من منهج أهل السنة التشهير بعيوب الولاة على المنابر لأن ذلك يفضي إلى الفوضى وعدم السمع والطاعة في المعروف ويا قوم يعلموا أن الشارع نهانا عن سب الحكام وشتمهم فإن هذا خلاف النصوص وعن أنس رضي الله عنه قال قال نهانا كبراهنا من أصحاب محمد صلى الله عليه وسلم قالوا قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أمراءكم ولا تبشوهم ولا تبغضهم واتقوا الله واصبروا فإن لأمر قريبا وعن أبي بكرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم سلطان الله تبارك وتعالى في الدنيا أكرمه الله يوم القيامة ومن أهان سلطان الله تبارك وتعالى في الدنيا أهان الله يوم القيامة وقال صلى الله عليه وسلم من كره من أميره شيئا فليسبق فإنه من خرج من سلطان شبرا مات ميتة جاهلية أخرجه مسلم ويا قوم إذا أمر ولاة الأمر بما أمر الله به فهنا تجب طاعتهم وكذلك إذا أمروا الشيء ليس فيه أمر ولا نهي فتجب طاعتهم فيه إذا لم تخالف الشرع فتجب الطاعة فيها كأنظمة المرور ونحوها أما إذا أمروا بمعصية فلا سمع ولا طاعة لهم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين حتى تقولوا ọba tó tọ́ ọpẹ́ gbà aláàánú ni onífẹ̀ẹ́ àyèwí ni ó sì lè ṣe ohun gbogbo ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó yẹ pé èyí ni máa ń dá gbogbo àwọn ẹni eré tiẹ̀ ìjà ti gbẹ̀gbẹ́ ọlọ́ba àgbẹ̀dẹ̀ ọ̀nà àmà sọ̀rọ̀ lọ́wọ́ àríwò sọ́jà aṣáájú àwọn olùpáyà ọlọ́run lẹ́yìn ọba lóhun páyọ ọlọ́run àlẹ́bí ló fi aṣáájú wọn. àlẹ́bí òun ni aláwọ̀ kan ṣe tí gbogbo ìgbọ́dọ̀ máa wọ̀ kọ́ sí pátápátá ìjọ àti ìjẹ̀ lọ́lọ́ba lọ́lọ́ba ara bẹ́ẹ̀ àwọn sàá bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó bá tó nípa rẹ̀ nítorí ìyọ̀jẹ̀ lẹ́yìn lẹ́yìn. àwọn sàá jẹ́ ọ̀sán ọlọ́run nínú àwọn nǹkan àpilẹ̀ ètò ìgbọ́n bá àkíńtà wa mùsùlùmí ó jẹ́ ìfọ́tà àwọn àgbà gbọ́dọ̀ lò nínú ìdáhùn yìí tó lè fẹ́ tí tọ́ba ti ní òun láàmà ní ìgbẹ́ lórí agbárin èyí tí àlejò àwọn amọ́sọ́lá rẹ̀ sọ́dà tó fi àwọn sàábẹ̀ rẹ̀ sí kí ni àwọn òpìlẹ̀ náà lára àwọn òpìlẹ̀ tó ní agbára òun náà ni ìmáa gbọ́ àti ìmáa tẹ̀lé àwọn tọ́ba jẹ́ àwọn aláṣẹ wa gbogbo ògbà yóò tọ́ba ti jẹ́ pé yàrá ti ń lọ́rọ̀ aláṣẹ àwọn aṣáájú ẹni nínú ẹ̀sùn àwọn aṣáájú ẹni nínú táyé tọ́lá tí wọ́n jẹ́ pé ọba ti ń gbọ́rọ̀ wọn àti tí wọ́n pa èèyàn mú un lò wọ́n lè yàn gbọ́dọ̀ pé èèyàn jìnà sí ilé ìlọ́mọ abẹ lábẹ́ pé èèyàn mú àwọn àyà ìtì ọ̀nà ọ̀bọ̀bà àti ọ̀la tó sàlàyé ìlọ́kùnrin ẹ̀kú wa nínú ìṣọ́ra tó ní ká torí pé ọ̀nà ọ̀bọ̀bà àti sọ láì pé wọ́n gbọ́ ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ sì tẹ̀lé òṣìṣẹ́ ẹ sì tẹ̀lé àwọn aláṣẹ ẹnu yín àwọn olùmọ̀ wọ́n ní àwọn aláṣẹ tí ń bẹ nínú ayé rẹ̀ àwọn méjì ni wọ́n pín sí àwọn aláṣẹ tayé yẹn náà làwọn ikú wọn jẹ́ àwọn amòfin wa láti àwọn tó jẹ́ àwọn olùmọ̀ ọ̀nù wa agbọ́rọ̀ tí wọ́n lẹ́nu wọ́n bá wí kátẹ̀lé nígbà tí ọba ti fi ọba mi lọ́wọ́ bá wí láti ní tí a lè lò lọ́dọ̀ àdìsílẹ̀ ń lọ sọ. pápá jùlọ ayé àwọn olùmọ̀ kíyèsí wọ́n ní pé ọlọ́run bá balẹ̀ kí ọlá ó lo bẹ́ẹ̀lù ọ̀kan fúnra ara rẹ̀ àti ọ̀gbọ̀n ọ̀bá ó lo bẹ́ẹ̀lù yìí náà ó tuntun lò níbi tí òjíṣẹ́ wà sí ọ̀pọ̀ sùrù náà nọ́mbà tó dédé sí àwọn aláṣẹ òtún bẹ́ẹ̀lù yìí gbé wá mọ́ ó ní pé wà ó dédé amòye ní ìgbọ́n àti àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ ẹ̀rọ yín àwọn olùmọ̀ ẹ̀rọ ẹ̀sẹ̀ láti ẹ̀rọ wọn ìtumọ̀ sí pé àti àwọn aṣáájú wa yóò máa bẹ lábẹ́ àti àmìlíwà Muhammad sọlọ́dà àdùnsẹ́dà nínú tó jẹ́ pé ọ̀tàkùnrin aṣáájú wa náà ní pé àti àmìlíwà Muhammad sọlọ́dà àdùnsẹ́dà ń bẹ níbi àti ọlọ́run. àfàwà ṣéèkù sàlí nínú tẹ̀síìrì wọn ìtọ́gbà jùmọ̀ yẹn wọ́n ní pé wọ́n lè lọ́mọ́ ìlú fún nílẹ̀ ní ayẹ̀ wọ́n ní pé wọ́n mú òun náà làwọn tó ikú bá ti darí àwọn èèyàn o nínú ìgbìmọ̀rọ̀ nínú àwọn tó ikú ń pa àwọn èèyàn láṣẹ wàlúùkù kan àti àwọn tó ikú ń mú ìdájọ́ wá fún àwọn èèyàn báyìí ní ẹsẹ̀ yìí bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ mú ìṣe yìí nì gbọ́dọ̀ àtàwọn tó ikú ọlọ́wọ́ bá sọ ń bẹ̀ wò láyé ọ̀sẹ̀ tí mo lè ná torí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè dúró déédéé nínú ẹ̀sìn àmúra tí ìrìnjẹ mọ̀jẹ̀rìyà hàn alámọ̀rí ẹ̀sìn wọn àtàlámọ̀rí ilé ayé wọn ìgbà ìgbà láti lò wọ̀nyí ìwàlùyà lè dáhùn àyà àtúntò ṣe pé kí wọ́n tẹ̀lé àwọn aláṣẹ wọn yìí kí wọ́n tẹ̀lé àwọn aṣáájú wọn yìí kí wọ́n tẹ̀lé àwọn ilé tí wọ́n ti fàtúwà fún wọn bákan náà kí wọ́n sì mú àṣẹ wọn kí wọ́n sì mú lò ọ̀tá jẹ́ sọ̀rọ̀ ọba nínú àwọn àṣẹ ètò ànábì Muhammad sallallahu alaihi wasallam àdéhùn mọ̀ yìí òun náà ní títẹ̀lé àwọn tó jẹ́ àwọn aṣáájú wa ìtẹ̀lé wọn yìí kódà a lọ́dọ̀ àwọn aṣáájú ẹlẹ̀ ṣe ọlọ́run ẹnu káwọn máa tẹ̀lé wọn bí ẹsẹ̀ o ṣùgbọ́n àṣẹ tí wọ́n bá pa wá tẹ̀lé nínú wọ́n wá ní àlẹ́yìn ìwà àlẹ́ ẹni yóò tí aṣáájú lè ṣe jáṣáájú fún ọ̀rọ̀ ààrùn yá ti ṣe ìyàmì máa ti ẹ̀fẹ̀ dá ọwọ́ ìgbé aṣáájú kí mú gẹ́gẹ́ wá tó jẹ́ pé nínú àwọn ẹ̀sẹ̀ títí ń tẹ náà wọ́n bá ní fàdíyẹ tí wọ́n wà yá ti máa ti ẹ̀fẹ̀ dá ohun tẹ́lẹ̀ ìfọ́ ti ń tẹ náà òun náà ní kókó rẹ̀ ọ̀gbọ́dọ̀ wà wò pé torí pé ẹni tẹ náà bá àyíká ó torí ẹ̀ pé òun ò ní gbọ́ lẹ́nu àwọn àtàjẹ́ yẹn nínú àwọn olùmọ̀ tó wọn fún wa fún wa tó ipá máa jáde níbi àṣẹ Muhammad òun náà ti lọ sí kótó nínú ọ̀kan Muhammad sọ mọ̀nàkọ́lá ní ẹnì yòówù tó bẹ́ẹ̀ jẹ́nì kan bẹ́ẹ̀ kọ́ yọwọ́ rẹ̀ kó o níbi máa tẹ̀lé àṣẹ aṣáájú rẹ̀ láti ọ̀pọ̀ àyọ̀ ọmọdé kìyàmá rẹ̀ àlóòjẹ̀ tẹ̀lá. irú ẹni bẹ́ẹ̀ yọ padà náà máa jẹ́ pé àlùkìyàmá lẹ́ni tó ikú náà kò ní kẹ̀lé ẹ̀jẹ̀ ọlọ́run àwọn òní pẹ́ wíjáre rẹ̀ nígbà tí ọba ti tẹ̀lé aṣáájú rẹ̀ fún àwọn mùsùlùmí adékùnjáde inu mùsẹ́dá fi wọn ànábì àwọn amúsà àdà sọ̀tọ̀ báyìí pé mọ̀ ń fáwọn kọ̀ọ̀kì máa ẹni yóò tó bá yá pa tẹ̀mí àwọn mùsùlùmí ọ̀tẹ̀dánilá bèbè mọ́rọ́ ọwọ́ ọwọ́ bíbí ẹni tó máa pa láṣẹ ẹni tó yẹ ha kò ní láwùjọ àdìjẹta lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá ẹ̀yẹ ẹ̀yà ni àfa àwọn sọ̀háwí nínú àfíjá tó sọ̀háwí yá wọn kíra tó gbajúmọ̀ bí ìsàlẹ̀ ẹ̀ẹ́ta tó lè àfa yìí ó kójọ àwọn àdìsọ́sọ̀ tí àwọn gbọ́dọ̀ àwọn gbogbo àgbáyé tí wọ́n ti gbà á tọwọ́ ní wọ́n gba sí tọwọ́ nínú náà òmù òyìn náà àgbọ̀dọ̀ tó ti fẹ́ jáde kúrò níbi àtẹ èyí táwọn wa bá ń pa wá èyí wa bá ń pa wá wọ́n ti jẹ́ ohun wa àmẹ́jọ lẹ́yìn àgbọ̀dọ̀ tó wọn lórí o ẹni ọmọdé ṣáájú èèyàn gbọ́dọ̀ máa wọ́n lépè ìpè lágbájá òní bẹ́ẹ̀ ni òní yẹ ara aṣáájú ẹ̀sìn tàbí aṣáájú ìṣẹ̀mí ayé wa nínú àgbọ́yẹ̀sìn tó yẹ kóró òun náà nípa àgbọ̀dọ̀ máa ń ṣe kéde wọn wọ́n lẹ́yìn lẹ́sẹ̀ ayédèrè nǹkan ásìnì àti gbọ́dọ̀ jẹ́ nìkan bá yọwọ́ kó níbi máa tẹ̀ láfẹ́ wọn fàyín mẹ́tọ̀ átàwọn mìíràn àti náà torí pé ìtẹ̀ láfẹ́ wọn ìyẹn ń jẹ́ pé à ń tẹ̀lé àti ọlọ́run àti òjẹ́lì fàrí ìdọ́ta ni máa dá nínú ọmọ òní máa fi à ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ jẹ́ ندعو لهم بالصلاة والمعافى àwọn sọ̀rọ̀ jẹ́ nìkan ṣe pé a máa ṣàdúrà fún wọn pé kọ́nà bó bá ṣàtúnṣe wọn a máa ṣàdúrà fún wọn pé kọ́nà bó bá ṣàmójúkó wọn eléyìí ni àdúrà èyí tí àwọn ṣàjọ ọmọlẹ́yìn ṣàgbọ́dọ̀ máa ṣe fún àwọn aṣáájú wa torí pé àpàdà ìfún wa sáájú nípa pé a rí náà olùmọ̀ tó ní pé tó ń bá eré ti tó tó sẹ́ni kẹta ju aṣáájú aṣáájú lọ aṣáájú tó ń bá ti dé fún yóò wúlò fún yóò wúlò fún àwùjọ ọmọ yóò wúlò fún àwọn ẹrú sàn ọlọ́run ṣùgbọ́n tó bá yẹ mọ́jú àyè ń bá lọ sí fún ọmọ nìkan òun nìkan làdúrà yóò wúlò fún kò sì ní sáyọ ọdún àpá àpá lè ẹ̀yà ó ní pé tí ń bá yín ní àdúrà tó ṣe pé tí ń bẹ́ẹ̀ ṣe ṣe jẹ̀jẹ̀ ní fọ́nà wọn bọ́ gbà aṣáájú ẹ̀sìn aṣáájú ayé ní ìṣègùn àwọn ẹ̀sìn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nípa pé ìkẹ́kọ̀ọ́ orí eléyìí yóò máa jẹ́ kí àwọn aṣáájú wa kí wọ́n máa rí ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ìmọ̀ àwọn wọn lé pé yóò máa jọ jẹ́ pé ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba yóò kọ̀ fún wọn ẹ̀yìn ẹ̀yà mi látara eléyìí lórí wá jẹ́ pé nínú ìlànà àdùsùn náà wà jẹ̀máà òun náà ni pé láyà ọ̀rọ̀ ẹ̀rọ kòkó jẹ́ àdàdà àyínmá àgbọ̀dọ̀ jáde kó níbi àṣẹ tí àwọn aṣáájú wa máa ń pa táwọn àtọ̀pá táwọn jà lórí àtúnṣe tí wọ́n bá ṣe èrè wọ̀ ní o wà ní hasan àbínú lónìí mọ́ni wọ́n tàbí pé wọ́n sọ̀bù títí wa àwọn tẹ̀sí rọ tàbí pé pé ojúṣe wọn tẹ́ kí wọ́n ṣe àbùjẹkùn bá wọn bẹ́ẹ̀ táwọn àná olè tẹ̀lé mọ́ni àti àlìsúnà jẹ́gbẹ́ jẹ́gbẹ́ kò sínú ìlànà àlìsúnà àtẹ̀síyèrè obìnrin yóò fi wò láà adàlùmọ̀ náà lẹ̀ ká máa sọ àbùjẹkùn èyí tó wà lọ́dọ̀ àwọn aṣáájú wa ká máa sọ pé lágbájá lọ́jọ́ máa ń wà yìí àbújá kò báyìí ń bẹ fún ẹ̀yìn ẹ̀yà ẹ sọ́ra fún ẹsẹ̀ gbá ẹ̀sà ó kò sínú ìlànà àlùsùnà wal jàmáà ká máa sọ bẹ́ẹ̀ lórí ìbùnẹ́bí wa lórí nígbà yálà yálà lóòjọ́ jùmọ̀ ni àbójú òjò ìdí wa nígbà ẹ̀kọ́ ìwọ̀n tá a gbọ́dọ̀ ṣe fún wọn náà ni pé àálọ̀ wọn ló tọ́wọ́ wọn á sọ ọ́ bá wọn sọ àá ṣe wá sí fún wọn àá sì wọn nílọ̀

àfọwọ́ ọmọdún náà ń bẹ̀lẹ̀ wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n bí wọn ní two forty one wọ́n bí wọn ní two one one fifty four wọ́n sì kò ní two forty one two forty one tí wọ́n wí láàrin ìgbà tó ṣe pé ìhun tó kù tó wọ́pọ̀ lóò lórí ayé wọ́n fẹ́ẹ́ má ju bí ọdún mẹ́wàá títàlẹ̀ lọ́mọ́ ní pé láàrin ọdún mẹ́wàá sí mẹ́jọ méje márùn-ún ló jẹ́ fáwọn ọ̀sẹ̀lẹ̀ tó nípa pé bí a kọ ti àwọn aṣáájú wa yìí àtàwọn ọmọdé pọ̀ jálẹ̀ pé rárá o àtìmá àtìmá ìtàjẹ̀sílẹ̀ yóò mú wáyé o ìtàjẹ̀sílẹ̀ yóò mú wáyé o ánàlá òmìnira dìdáàlì ní ìpáyínlá bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí ni ìlànà àwọn tó jẹ́ àwọn aṣáájú wa tí wọ́n jẹ́ àwọn ìlú kọ́lọ́mọ fún wa yọ sí gbogbo wọn èyí èèyàn mi nínú àgbọ́yé péye kóró látọ̀dọ̀ aṣáájú wa títí àdúgbò Muhammad sọlá rẹ ọ̀tọ́lá ọmọ pọ̀ fún wa ká máa fún àwọn tó jẹ́ àwọn aṣáájú wa ọmọ pọ̀ fún ká máa àwọn wa torí pé a bá ti ṣe bẹ́ẹ̀ ọjà fa ọ̀rọ̀ èyí tó wáyé pẹ̀lú ti ọlọ́run tí ti àlejò wa Muhammad sọ̀rọ̀ lọ àlọ́ gẹ́gẹ́ àbáwọ̀ gẹ́gẹ́ ti wa àbáwọ̀ anẹ́ nínú àwọn kékeré ni ọdún mẹ́wàá lọ́wọ́ lu ó sì lọ ọdún mẹ́wàá ogún ọdún ló wà sáré ti kúrò lórílẹ̀ ayé ó jẹ́ ọ̀rọ̀ òkun láti jẹ́ pé kó wo irun orí àtẹ́bí ti òrùpọ̀ ti òrùpọ̀ rẹ̀ ọ̀kà títí ó ní pé pàtàkì ti orílẹ̀ ayé lẹ́rẹ̀ ó jẹ́ nìkan tó pé ohun gbogbo ohun bí ogún látara pé ìṣesí ọmọdé ṣe ń gbé wọn máa ṣe pápálágbà léyìí tí wọ́n ń sàlàyé fún wa nàhánà àtúbọ̀ ráhùn náà mi nàtúbáàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa àwọn àgbààgbà náà wà nínú àwọn sàábì àlẹ́bí sallallahu alaihi wasallam báwọn wọ́n sọ báyìí pé bọ́ọ̀lù Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ló ń tí ọlọ́run bá sọ ẹ̀mí máa rí wọn jẹ́ o wàlá ọ̀sẹ̀kù gúdù hàn ẹ̀sùn máa ìbínú táwọn aláṣẹ yìí o wọ́n ti tẹ̀kù lọ́ọ̀ ẹ̀kọ́ yọ ọlọ́run ọba wà síbò kẹ̀kẹ́ sùúrù sùúrù dọ́wọ́ yìí fàyín tẹ̀lé àkọ̀rọ̀kọ̀ rí ibọ̀ gbogbo ohun yòówù bẹ́ẹ̀ bá ń jà tó tẹ́ bá ti mẹ́lẹ̀ yìí lọ àlámọ̀ rí tẹ̀lé tó tẹ̀lé bá yóò ṣe lọ nípa àfihàn sọ̀rọ̀ fún bákan náà fáwọn àbí bákàrà wọ́n sọ̀rọ̀ nípa àfihàn àlẹ́bí àwọn Muhammad sáadà tó sọ báyìí wípé wàl akọrọ ma fi sọ̀rọ̀ náà ní kàrà àtàwọn sàánà ní dúníà láti yóò tó bá sàpọ̀lé àwọn aṣáájú tó ń ṣe aṣáájú tọ́lọ̀ bá fi wọn sí ipò aṣáájú nílé ayé ní ọwọ́ sàpọ̀lé wọn àkọrọ ma hùn náà hùn yàwọn ìkìyàmà ọlọ́run bá sàpọ̀lé náà tó bá jẹ́ òkèdà ìkìyàmà wọ́n ni àhánà tó sọ̀rọ̀ náà ẹni yóò tọ́ bá ti jẹ pé lẹ́nu tí ẹ̀ nínú ṣe sí rẹ̀ gbogbo báyìí yóò tọ́ bá ti jẹ pátáájú báyìí yóò kó ṣe fi ètútọ́ báyìí yóò kó jẹ́ nìkan tẹ́ ẹgbọ́n tí ó mìtà tàtà tó yọ sábà yẹpẹrẹ rẹ̀ náà ní pé kí ló ṣe kí ló ṣe ẹ̀ ní máa ṣe nínú tí ẹ̀ wọ́n ní àhánà tó tọ́ ọ̀nà bá àbá ọ̀tá ọ̀tá ọ̀nà fi dúníà àná

فليصبر وتسهر فإنه من خرج من سلطان شبرا وإن اليوم فبي جاجبو لدي أتكي أتاكي رفا ماذا من تفجع الحجة إبراهيم ìkọ́ ìmọ̀tàlókò afọ́ àmúṣùn lọ́ba sí àdéhùn jáde àwọn èèyàn ẹ̀yà mi àṣẹ táwọn aṣáájú wa bá ń pa wá a gbọ́dọ̀ máa tẹ̀lé o ni wọ́n bá pọ̀ fún wa pé ká

tàbó tilẹ̀ kọ̀ fún wa kí a má ṣe é àwọn aláṣẹ wa wá kọ̀ fún wa kí a má ṣe é àti wọ́n fọ aláṣẹ rẹ̀ kí a ṣe é àwọn olùmọ̀ ní pé fọ́tẹ́ ti gbogbo àtúrò ń bí irú eléyìí náà ọ̀rẹ́ yẹn nípa tẹ̀lé àṣẹ wọn lórí rẹ o ìdálámùtò kọ́ ni kò ṣẹlẹ̀ nígbà tí ọba ti yapa òfin kẹkẹ ní òfin ṣẹlẹ̀ fọ́tẹ́ ti gbogbo àtúrò ìhà ọ̀rẹ́ yẹn nípa tẹ̀lé àṣẹ rẹ̀ àṣẹ olórí wa lórí ẹ̀ àwọn ti mọ̀ bí gbogbo bóòlè ètò àlámọ̀rí kẹ́kí ó ṣe lọ tó ṣe bóòlè báàlù tí ọlọ́run tàbí rúṣúnà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam aṣáájú wa mọ̀ ọ́pẹ́ ẹja ṣe báyìí ẹja tún ṣe yí báyìí ẹja tún ṣe yí báyìí ẹja tún ṣe yí báyìí èyí ọba jẹ́ pé òun náà kò lè pàṣẹ rẹ̀ yóò béèrè rẹ̀ nímọ̀ràn tọ́ta ti gbọ́ ìmọ̀ràn yóò mú wá láfẹ́ ẹja tẹ̀lé fàlà àtàmà àwọn àtà àtàláhàn irú àwọn aláṣẹ náà àdígbọ̀rọ̀ tí wọ́n lẹ́nu àtìlítẹ̀lé wọn èyí èèyàn rí ọlọ́jà àgbàgbé o kí ọlọ́run bá balẹ̀ kí ọlọ́kàn fún wa báyìí pé wàá tí òun lọ́ha wàá tí òun lọ sí òun àwọn látàlẹ̀ ìdáhùn وتفشلوا وتتحررهم واصبروا إن الله مع الصابرين ọlọ́run bá balẹ̀ kan sọ wáyé pé ẹ tẹ̀lé àti èmi ọlọ́run ẹ sì tẹ̀lé tí òṣìṣẹ́ mi ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má ṣe fàǹfà pápá ara yín ẹ má ṣe fàǹfà táǹtì yín sáwọn olórí yín kọ̀tẹ́ṣọ́nù tẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ nìkan tó fi ìjọ bàjẹ́ wọ́n ti di bàbá yìí ọgbọ́n agbára ẹ̀sìn tẹ ní ìlú ní ọjọ́ ìgbà tí ó lọ agbára pẹ jẹ́ mùsùlùmí tẹ múra yín lọ́kàn ṣoṣo tẹ bá ti fún yẹlẹyẹlẹ yọ ọ ìnà lọ́ha máa sọ̀ rí ọlọ́run bá bá ń bẹ pẹ̀lú àwọn oníṣòro ìmọ̀ abẹ́rẹ́ òun kọ́ lọ́ba kó ti wá láwọn oníṣòro rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrìn àdá àtọ̀kùnrin ọ̀nà ìdákùnrin ìdákùnrin ìdákùnrin الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه على طفو لهم النبي محمد صلى الله عليه وسلم كان بلغ عليه قادر ثم صلى الله ní ọ̀rọ̀ mi ní kútúbà ẹlẹ́ẹ̀kejì ilé yóò máa bẹ fún gbogbo àwọn mùsùlùmí tó fi pé àwọn àlókè ní òun tó látara pé àwọn tó fẹ́ràn àwa mùsùlùmí wọ́n kéré púpọ̀ àwọn tó ṣe tó wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n kéré púpọ̀ àwọn tí ò nífẹ̀ẹ́ wa lọ́pọ̀ jù yóò fún mi láǹfààní láti jẹ́ pé kí n sọ ìgbìyànjú èyí tó ṣe pé àwa mùsùlùmí tá a ṣe pápá jùlọ ní gbogbo àdúgbò yìí lásìkò ìdílẹ̀ látàyẹrí àti gbogbo òlú yìí lápapọ̀ lápòtá táwọn mùsùlùmí tá a ṣe nípa pé àmẹ́wàá alákẹ́ta ládùúgbò wa yóò fẹ́lẹ́ lè ṣàlàyé fún wa pẹ̀lú àkókò tí àwọn ìṣẹ̀lẹ̀ ń wáyé nínú orí ọlọ́run èyí tó ń tọ́ ọlọ́run bá fún àwọn mùsùlùmí tó ní pé parí ṣe òun náà ní pé ní ọjọ́ túnṣe á ṣe ìgbìyànjú nípa pé kò tó ṣe ní sí wàhálà kẹta ládùúgbò wa ọlọ́run bá ti fún wa ní sí ìrìnlẹ̀ ìṣe alákọ̀ọ́kọ́ òun náà ní pé àwọn tó jẹ́ àwọn aláṣẹ wa tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n béèrè rí lọ́wọ́ wọn pàápàá jùlọ àwọn tó jáwọn chairman wa tí wọ́n jẹ́ ìdàgbọ́ládé eh, àjẹ́nìkan tó pa pé wọn láti jẹ́ pé kápàlàyé fún wọn kí ni wọ́n táà ń gbọ́ nípa àwọn tí wọ́n wá jà wà lálẹ́ láti fún wọn àpàlàyé fún wọn lórí ẹ̀ wọ́n ti sọ fáwọn gbọ́ ìsàlàyé yìí ó dúró jẹ́ pé lásìkò padà nẹ́ńbà tí wọ́n wá lọ lásìkò tí ọjọ́ jọ́ọ̀jì gangan mọ́ ọjọ́ ọjọ́ látara náà lọ́hùn nẹ́mbà fáìsì wọn lọ á pè wọ́n lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sọ fún àwọn mojútó àwọn jí bí ọwọ́ aago mẹ́wàá àbọ̀tà aago mọ́kànlá a ti gbọ́ pé àwọn kọ̀ọ̀kan wọ́n ti da àwọn àdúgbò kọ̀ọ̀kan rú àwọn pé ilé yóò da kábíyèsí máa sọ fún wọn lẹ pẹ̀lú táwọn àdúgbò láti ìpìlẹ̀ àdúgbò àdúgbò yìí àwọn bọ̀ wá dé àwọn aṣọ fáìlì tí a máa lò wà lórí ẹ̀ wọ́n ti lè gudugudu méje òun yàyà mẹ́fà lórí ẹ̀ táwọn náà jáde tí wọ́n lọ fi lọ táwọn tó yẹ kí wọ́n dáhùn wàhálà yìí bẹ̀ láwọn àdúgbò kọ̀ọ̀kan pápá jùlọ ní àbálò lẹ́yìn ọ̀pọ̀ àwọn tí ọ̀pọ̀lọpọ̀ kan bá kọjá tẹ̀lé gbà náà wọ́n gbìyànjú lórí eléyìí àwọn náà padà wọ pé kí ni mo ta lè ṣe àwọn náà gbọ́dọ̀ dágbẹ agbọ́dọ̀ ṣègbìyànjú gẹ́gẹ́ bíi pé ẹgbẹ́ àti ìmáàmù sálú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lábẹ́ gbogbo nínú mọ́tò ẹ̀ ọ̀ka lábẹ́ sí káàkiri àwọn òbí tó yẹ ká dé lẹ́yìn ìgbà tó ti pọ̀ lápá ti tó àwọn ọ̀dọ́ dìde wípé kí wọ́n lọ sọ́dọ̀ àwọn olóyè tá a ní ládùúgbò yìí pé kí wọ́n lọ bá wa ṣàlàyé fún wọn pé àfẹ́ wàhálà o wọ́n sì lọ wọ́n jíṣẹ́ fún wọn. tó jẹ́ pé kò sólóyè nínú àwọn olóyè tá a mọ̀ tó jólóyè méjèèjì tá a mọ̀ ládùúgbò yìí tí ò ní sọ pé wọn ò wájú òun olóyè eh, àánú àwọn olóyè ìtẹ́yẹ fáwọn gẹ́gẹ́ sàlàyé fáwọn mójútó púpọ̀ ohun tí ó sì dé ọ̀dọ̀ ọba àwọn sàlàyé lórí rẹ̀ òun náà ní ipò gbóyè wọ́n sàlàyé fáwọn sì gbìyànjú lórí ẹ̀ láti ọkọ̀ tún láàrẹ̀ láti gbìyànjú eléyìí lẹ́yìn. ń sọ ilé ìfún gbogbo àwọn tó ṣe pé àwọn ọmọ tí ń bẹ lórí ẹ̀mí wa ẹ̀mí wọn bóyá sì dáhùn òun wọn jẹ tẹ́lẹ̀ ni wọ́n fẹ́ wulẹ̀ tẹ́tẹ̀tẹ̀ àní ọmọ jẹ́ ìjọba bẹ́ẹ̀ jẹ́ ó fún ìláti jẹ́ ìjọba wọ̀ ṣùgbọ́n láti jẹ́ pé kọ́ máa kó sọ kọ́ máa kì wá létí sí ẹsẹ̀ tiwa ọlọ́run ó máa wọ̀ lọ́ọ̀lọ́ ọlọ́run ó mọ̀ kọ́ máa kì kọ́ máa kì wá létí sí ẹsẹ̀ tiwa ọlọ́run ọgbọ́n mọ ìdìnnà rọ́pàtà lábẹ́ ìrẹsọ̀ ìgbàmọ́ ọlọ́run bá sì ní ó lè tọ́nà bá bá mo fa àwọn àkókò tí ẹ pé wọ́n pé tí mo pè kalẹ̀ lọ́dọ̀ ọ̀tẹ̀ yàtọ̀ sí ẹni tó jẹ́ ìmáàmù ìsánú pé ikú súnmọ́ báwọn yóò máa sọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yàtọ̀ ẹgbẹ́ oníkò ti jáde apọ́ọ̀lù five chancellor five uh, chairman nípa pé òun ta gbọ́ ní o kó má bàa tí wàhálà o aago tí wọ́n sàlàyé lágbára lórí ohun tí ọ̀tọ́ta yọ àdúgbò ti wà yìí ṣùgbọ́n wọn mí lè máa jẹ́ nìkan tí ipá wọn máa lọ ókúta aago báyìí ókúta aago báyìí ẹ̀sìn bá a ṣẹlẹ̀ wọ́n sì gbìyànjú gbá lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n pe àwọn agbófinró lórí ẹ̀ láwọn agbófinró náà sì ti gbìyànjú tí wọ́n lè ṣe oníkò yìí padà sílé oníkò tàbíkò yìí wọ́n padà sílé lákòókò yìí ní twenty twenty one ìpadà sílé rẹ̀ nígbà tó fi tó aago mẹ́rin kọ́fẹ́ lọ́ọ̀lù wọ́n ti jáde padà ìjáde padà rẹ̀ ni àwa náà ti rí pé o ti jáde akọ́ọ̀lù padà nígbà tó ní three forty nine nípa pé ẹni tó padà jáde padà o tó ọjà máa ń sàlàyé pé láti wá ní tó ní mú wàhálà wà pàṣẹ rẹ̀ tí ọba ti dá wàhálà ti kálẹ̀ pàṣẹ rẹ̀ ọwọ́ ajá táwọn gbìyànjú kan gbogbo omi tí àwọn ọ̀dọ́ ọ̀tá ló wà ilé ìdádọ́dọ̀ wọn pé ìdáàbò ẹ má sí wàhálà o ẹ má sí wàhálà o látara ọ̀nà ọlọ́run bá a ṣe ń kiri kì ìmáàmù ìtàdúrà papọ̀ èmi ajẹ́nìkan tó ń pè lásìkò táwọn rìn kiri táwọn ti mú tó orí káàkiri pé ọjà ìsúnmájẹ tó wà náà tẹ̀lẹ̀ láàrin pé láti bí aago kan dàgò mẹ́rin láti ṣe ìgbà ìgbà tí ó ti bí aago mẹ́rin lọ́ọ̀lù táwọn ará ẹ̀dẹ́ ìta àpárí ọmọ fẹ́ fi wò níwájú rẹ̀ ṣùgbọ́n nígbà tó múlẹ̀ sí èsì bọ́dà bí epo mọ́tò ti ń kọjá gbogbo ògbà gbogbo ògbà tó fà tá a fi ń rìn àtàfi ń káàkiri gbogbo ìta mọ̀ pé wọ́n jẹ́ ìta gbangba ó ní fóun náà ọ̀sá sátọ́sá yìí ọ̀sá sọ́dọ̀ àwọn olóyè tí wọ́n ti pa bàájì wọn gẹ́gẹ́ bí bí wọ́n ti máa sọ lẹ́nu wọn. ìpa bàájì wọn yìí nínú wọn náà láti gbọ́ tí wọ́n sọ pé padà sáyẹn rẹ padà tí wọ́n tẹ́lẹ̀ fẹ́ẹ́ tẹ́ fọ́ ọjà àwọn òkú ẹ̀ oníbẹ̀rẹ̀ náà abẹ́rẹ́ ló sàmà ti wà lálẹ́ náà. ìgbà tó ti pé akínwá sùn náà àbáwọn aṣọ ìtòrí ìtẹ́lẹ̀ àwọn òmìnira ti di gbọ́nà báwa tó ti ń sáà ti tẹ̀ gbára àti jáde tó kó tó má ṣe wàhálà lásìkò ògbà náà ọlọ́run ní pé ká bá àgbà àtẹ́pàdé náà àwọn àgbà tí bẹ nítorí ìyẹn bàbá tó wọ́n tó lórí àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rò ní wọn tó lórí àwọn oníṣègùn ni wọ́n jẹ́ àlọ́ bá wọn àtàlẹ́kọ̀ọ́ tó jẹ́ gbogbo ìgbà nígbà tí ẹ bá wa sọ fáwọn èèyàn yìí náà táwọn ní oṣù tó ẹ bá wa kìlọ̀ fún wọn bàbá náà sọ pé àwọn náà ti gbìyànjú ọ̀dọ̀ ọlọ́run kọ́ bá wọn tó kọ́ bá wọn dẹ́kun wọn ni ó àwọn ti gbìyànjú rẹ ó gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa. ṣùgbọ́n bíi tí a wà lọ́dọ̀ wọn yìí níbẹ̀ láti gbọ́ tó fi pé àwọn oníkò yìí wọ́n dá wọ́n dé tòsí ibẹ̀ apàdà òkúta túpa tí wọ́n bá wọn gbogbo yà bá ń gbé lóṣẹ̀ tẹ́tí ọ̀dà lórí àwọn ẹ̀yà túpa ìbílẹ̀ lẹ́yìn láti túpa wọ́n sì gbà náà láti bẹ̀rẹ̀ sí gba pọ́n yí pé àníṣe àdúgbò yìí àwọn olùkọ́ àdàbẹ̀rù ni ànífẹ́ àdúgbò yìí àwọn wa dàbẹ̀ ọ̀rọ̀ ni ó wá jẹ́ báyìí náà padà sí sọ́wọ́n ìgbé kan sábà náà ṣe gbìyànjú ilé yìí ọmọ ẹ̀yà ká ṣe gbìyànjú kẹta sí ìgbìyànjú òní gbìyànjú náà tí ó fún ojú ọmọ ṣẹlẹ̀ ládùúgbò yìí ṣèjá kámẹ́rà rẹ̀ alihamudulilayi ó jẹ́ gbogbo wọ́ tọ́ọ̀ bá ń sọ àìdá lórí àràtà ajẹ́mọ̀sùn náà àdúgbò yìí ọlọ́wọ́n bó mọ̀ ọlọ́wọ́n bó mọ̀ kí n tún sọ lẹ́ẹ̀kan ìfọlọ́wọ́n bó wọ̀ ìgbìyànjú ìlọ́lọ́wọ́n bá fi kásẹ̀ gbogbo ète wọn tí wọ́n fẹ́ dá lábẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá fi bá kásẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan àwọn gbé ìtẹ̀yìn ìkàlẹ̀ nípa pé gbogbo wọn bá fẹ́ ṣẹlẹ̀ gbogbo ìlànà ẹ̀fẹ́ yàtọ̀ sí pé bóyá àwọn ò lè dó ní ìdúró bàbá wà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n gbogbo wọn bá ṣe kò ní jẹ́ pé wọ́n ní wọ́n pé wọ́n pé wọ́n wí títí òyìn ó jò yé wa pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a rí ṣe gan-an ló fi jẹ́ pé gbogbo wọn tọ́wọ́ bá ń ta ìdá tó ń sọ tó ń wíwí wíwí ni wọn tó jẹ́ ọ́ nípa máa sọ pé ọ̀sán fún mọ́ ọ̀sán tó wí lẹ́yìn. ó yá ọlọ́run ní ìtàkùn ìdí kan ṣé òwe bẹ́ẹ̀ o ó yá ọlọ́run ní ìtàkùn ìdí kan ṣùgbọ́n sọ̀rọ̀ bá túbọ̀ sọ̀rọ̀ wá fún ìdí lọ́dọ̀ ọlọ́run wà ní gbogbo ọ̀gbàlà máa ń sọ ẹnìkan máa ń pàdé mi máa ń pàdé mi tó fẹ́ jẹ́ pàdé mi báyìí yóò sọ pé kò sáàjì là fún bí nù kọ́ ìkókò tí máa ń pè nínú wà máa rẹ ni pé wọ́n kálukú ọ̀sẹ̀sìn rẹ̀ peaceful láì wọ́n wà lábẹ́ni kẹta tí wọ́n bá sọ pé ta ní jẹ́ ọ̀pọ̀ ìyàwó ìwọ́pọ̀ yẹn bá wa mú ọ̀pọ̀ alihamudulilayi ṣùgbọ́n àwọn ṣùgbọ́n mo sọ ń jẹjọ fún wa pé gbogbo ẹni yóò ọkùnrin lọ́jẹ́ yìí obìnrin lọ́jẹ́ yìí mùsùlùmí lọ́jẹ́ yìí ẹlẹ́sìn mi lọ́jẹ́ yìí àlejò lọ́jẹ́ yìí onílù lọ́jẹ́ yìí ọmọdé lọ́jẹ́ yìí àgbàlagbà lọ́jẹ́ yìí tó bá ní dáadáa fádùúgbò yìí àlékún dáadáa ọlọ́gbọ́n máa ti sè láyé ṣùgbọ́n tó wáyé pé àìdáa ni àwọn tí mo kà á lẹ̀ lọ yẹn lọ́ bá wà lórí ẹ̀mí ẹ̀ lóní sádùúgbò yìí ọlọ́run kò wà lẹ́jọ́ ọlá àìdá tó rò lẹ́nu òun ni ó ṣẹlẹ̀ ọ̀dọ̀dọ̀ àwọlá ọ̀pìn tá a lò tá a ní kọ́pà ń kò ṣẹlẹ̀ yìí lọ́lọ́run ọba lò sábàbí fún wọn pọ̀ ó lò púpọ̀ gan-an ó jẹ́ ó jẹ́ pé àwọn agbófinró wa gbogbo bá ṣe gbìyànjú tó ta ṣàlàyé pé ohun tó ṣẹlẹ̀ ní pé táwọn náà ń díẹ̀ ní làwọn ilé sọ nínú àwọn gómìnà ń ta fún wọn pé láwọn ẹwù sẹ́yìn ní ọba wò fẹ́ sọ ń bábá tẹ̀lé bẹ́ẹ̀ fún wa alihamdulilayi àwọn adúgbò fọlọ́run ọba pé pé ọlọ́run ọba gún àwọn mùsùlùmí débẹ̀ lórí lẹ́gbẹ́ látọjọ́ ìdí náà ló fi jẹ́ pé ní wọ́n bá mú fóònù lọ́wọ́ tó bá fẹ́ máa ṣe kẹ́kẹ́ wọ́n fi ń já fóònù ẹ̀bà àgbèrò wọn débi pé ó dín bí àpò ọ̀dọ̀ hàn wọ́n ti gé wọ́n ti gé táìsì yẹn wọ́n wá pò sínú àpò wọ́n ti wà lábàá tẹ̀lé káfọ́ ẹni wọ́n bá gbèrò ohun ìjọba yẹn ni àbí lọ jẹ́jẹ́ tó ọ̀bá dà wó àwọn lè sọ pé eléyìí o wá jà ẹni tó ṣe pé a sọ pé lọ jẹ́jẹ́ tó gbé àáké jẹ́jẹ́ àbọ̀ wá jà ládùúgbò yìí tó ọ̀bá sọ́ọ̀nù ó lè mọ̀ gbogbo àdúgbò tí wọ́n ń dé wọ́n kọjá bẹ́ẹ̀ láì tó ó di ẹnu ọ̀nà di ẹnu ọ̀nà wọ́n síbẹ̀ pa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èpè tó ń wọn dáadáa ní ní tó ń pé ti bí ọkọ̀ àjàgbé ọmọ ẹ̀ ẹni tó ṣe pé wọ́n dé àdúgbò yìí pẹ̀lú àdá pẹ̀lú ọ̀bẹ tọ́lọ́ ní ọkọ̀ pa wọ́n dájú pé tí àárọ̀ bá fọ ọlọ́pọlọ wà láwọn olè jù gbogbo bí ìgbà wa ṣe tẹ̀lẹ̀ yẹn tí wọ́n tó ṣe ṣe ń túbọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n rí gbogbo kẹjá ní ọ̀pọ̀ àwọn ẹ̀rí gbogbo wọn tún bí ìjà rí ẹ má bàa wọn jà tí mo bá tẹ̀ wọ́n aláàlẹ́ ọ̀gọ́ àtàwọn ọlọ́run fún wọn alihamudulilayi ọ̀gá àwọn tí wọ́n ṣe tún níyà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọba lè jọ ọlá ó ti sọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ rẹpẹtẹ tó bá ipa bá fẹ́ wo pé ọ̀pọ̀ wa lọ́fẹ́ jọ wá lójú ni àwọn sàábẹ̀ ti wá tí wọ́n ti lọ tọ́pọ̀ jọ wọ́n lójú lórí rẹ̀ ní ogun ogun ṣọ̀nẹ́yìn wọ́n padà fẹsẹ̀ fẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́ bàbá àwọn wọn máa fi a mọ̀ pé ọlọ́run ọba ọba lè jọ ọlá òun ló jẹ́ nìkan tó ṣe pé yóò bá wa borí ìṣẹ̀lẹ̀ àtẹ̀sí alhamdulilayi ọ̀gbìn wọ́n hàn sí gbogbo àwọn agbófinró pé eléyìí ó àwọn ni wọ́n wá sọ wá gbogbo ọwọ́ tó wá sọ̀tọ̀kúsọ tó ń wíwí kúwì tó ń gbé tó ń sákìtì ọ̀rọ̀ inú ọmọ tó bá gbọ́dọ̀ ọlọ́run bíbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bá wa mú ọ ọlọ́run bá jọ pé nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá bá ti gbá àyàn èèyàn lè bọ́ mọ́ lọ́wọ́ bá lọ́wọ́ èèyàn lè bọ́ láíláí

nígbò jẹ́ pé a ti láwọn èèyàn rẹpẹtẹ náà bẹ́ẹ̀ àwọn náà ti sọ pé tó wọ́n ti sọ pé àwọn ń bọ̀ wá o. ó ní kó ìlàdó èmi ò mọ̀ bí ìfọ̀kọjá ń bì yìí ọkọ̀ jáde ó tún wá kọ̀gbọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n gba ẹ̀gbẹ́ ọ̀túnfà méjì ó gbalẹ̀ kọjá ó gbalẹ̀ jáde kọ̀wọ̀kọ̀ wá gbólé ìdánlọ́sọ̀ gbalẹ̀ jáde ó ìyẹn fún un ní ẹ̀mọ́ṣẹ́ láti lè ṣe ìwọ̀n tó bá ń bẹ̀ á ah! ọba tó padà gbogbo ẹ̀ sojú wa ìpadà rẹ̀ tóun ní ìpadà lọ èékú èpè ni wọ́n fẹ́ lọ èso bì sí ìdí wọn lọ bẹ́ẹ̀ àwọn lọ bẹ́ẹ̀ àwọn tàdúgbò yìí gẹ́gẹ́ wọ́n lọ pàdé wọn ní ojú elépo àwọn bá tí wọ́n lọ ní wọ́n jọ́ ìwọ́n ní èèyàn ẹ̀jú wa àti tápàdà gbẹ́dẹ́ ìṣẹ́jú márùn-ún wọ́n padà ń bọ̀ ní èrò tó pọ̀ ọmọ odó ńláńlá gbogbo ẹni kánára lé ẹni tó gbé ọmọ odó ńláńlá kí n sọ̀rọ̀ ní àbọ̀fẹ́ jẹ́ wàláì tí ìtẹ̀lé ọ̀gá sáfì àwọn olè mọ̀ pé àwọn yìí ó ìwádùn wá ní kò kò sí sí ọ́.

dáadáa làwọn afẹ́ ládùúgbò wa yìí gbogbo ẹni yóò tó bá gbèrò àbúrú tẹ àbúrú yóò tó bá gbèrò lórí àdúgbò yìí lórí ìlú yìí àbúrú yìí ọ̀dọ̀ ẹ̀ ní ọ̀padà ọ̀padà ti lọ sí ọ̀padà ọ̀padà ọ̀padà ọ̀padà. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على الفلاح وبقامة الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سوف نصل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 الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله